ńlá. Jaguda Jaguda Jaguda Jaguda Jaguda àwọn eléyìí o wọ́n o wọ́n Jaguda Jaguda Jaguda Jaguda Jaguda Jaguda Jaguda ńlá. Jaguda àwọn eléyìí o wọ́n o wọ́n Jaguda. Àlọ́kó lóhùn kígbe orí mi máa jẹ bí wọn lọ́mọ kó wọn lọ́nà wàhálà ní bọ́ba yín lálejò ìjọ̀gbọ̀n ní èrò jàgùdà ńlá. jàgùdà jàgùdà ńlá. jàgùdà jàgùdà jàgùdà jàgùdà ńlá. jàgùdà àwọn eléyìí o wọ́n ga o wọ́n lè jàgùdà jàgùdà jàgùdà ńlá. jàgùdà jàgùdà jàgùdà jàgùdà ńlá. jàgùdà àwọn eléyìí o ga o wọ́n lè tọ́gùdà. ohun tó dára náà máa ń bàjẹ́ ká nǹkan oní nǹkan ló máa ń wù wọ́n o jágúnlá ah, mo mú mi ẹ̀ lè lọ́nsìn náà ẹ ti gbàgbé pé mo sọ fún yín pé Túndé ń bọ̀ ni oh my goodness mo ti gbàgbé àwọn yẹn ti da nǹkan rú gan ní ṣọ́ọ̀bù wọn wò pé kí n sáré lọ yọjú síbẹ̀ ṣé túndé lè wá lọ́jọ́ mi kí n. ẹnu kò lè wá lọ́jọ́ mi ẹ̀yin ní kẹ́ jókòó ẹ má wọrí ẹ relax kò ní pẹ́ dé oh ó ti wà lọ́nà rẹ dín oh. ah ẹ wo is the one calling. Okay. hello there hi ibo lo wà ẹ nọmba eighteen náà ni oh good ó mọ nǹkan kankan géètì èèyàn kan máa ṣe fún ẹ alright ẹ ó yá kan ṣe ti ṣe rí nǹkan tí mo sọ fún ẹ jókòó ẹ jẹ́ kí n lọ mú wa. to our house. Um, okay, mommy. This is um, Tunde. No, actually, Baba Tunde mm-hmm. Oh my! <laughs> hey, you're welcome to our house. And um, he's from Ogun State. He's my fiance. Uh, <laughs> I know you told me already. You're welcome again. Thank you, ma. Ma, binu mo ti gbàgbé pé ó sọ pé òun bọ̀. Èmi ti already mo ti prepare for shop àwọn ọmọ yẹn ti da àwọn nǹkan kan rú mọ́ mi lójú mo wá ní kí n lọ yọjú síbẹ̀ kí n lọ arrange you understand ó túmọ̀ sí pé àtúmọ̀ríra nìyẹn ìyẹn tó bá tún máa fi padà wá ó ṣeé ṣe kí dáàdì náà ti wà round so wàá tún lè fi meet dáàdì náà eh, bí mo ṣe ń wòye ó dàbí pé màá fẹ́ fẹ́ méjèèjì sílẹ̀ eh, màá fẹ́ fi ìwọ sí ike àti tiẹ̀ kó òun lè tọ́jú ìwọ fún mi sí ìsẹ́mi ò ní lè dúró. ok ma ẹ eh, tó bá mi ṣe lálejò níbi tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mi i'm sorry i can't stay má wọrí ìwò á àṣìmá ní iná ọ̀sán. kò sí ṣòro. o ṣe mo dúpẹ́. ẹ kò tọ́jú ara rẹ̀ ọ̀rọ̀ ah, ìdílé o ṣe mo dúpẹ́. pẹ̀lú jẹ́ kí kí ló máa jẹ. Hmm, kí ló wà nílé. oh anything at all anything tó bá fẹ́. Um, okay okay you don't worry mo ti prepare favourite ẹ̀ mọ̀ ń bọ̀. Eh jaguda jaguda ńlá jaguda jaguda jaguda jaguda ńlá. mo jí kí ló ń ṣẹlẹ̀ náà ń dẹ́rù bà ẹ wo ó ti sú mi o ẹ wo bí mo ṣe wo condition mọ́ mi yẹn ṣé ló ń pọ̀ sí i abẹ́tà kẹjẹ ká gbé wọn lọ sí hospital ṣé bá ṣe máa máa wo rẹ ni. Mojísọ́lá ṣorí tí n bá sọ fún ẹ wípé mi ò mọ̀ kó ti ká gbé mọ́mì lọ fọ́ pẹ́jọ́ ní lọ́dún ìjìnlẹ̀ but ibo la ti fẹ́ rówó. <sighs> ọ̀dà mi mo ní solution. solution. bẹ́ẹ̀ ni owó yín ló dẹ̀ wà. kí ni solution. regina of course regina love mi ó dẹ̀ love mú mi wá náà ọkàn mi balẹ̀ wípé tẹ bá sọ fún regina ó máa ṣe gbogbo nǹkan tẹ fẹ́ fún yín má jẹ́ kí má mi kú o. bọ̀dá ọlá ìfẹ́ tó ní sí tó dẹ̀ ní sí mọ́mí wa ó dá mi lójú ipò máa ṣe nǹkan dáadáa fún yín bọ̀dá mi. Ah, Adali, tó dáadáa ni, ṣáà láfíà ni, bàdé máa jẹ, báyìí. Yes. Ah, how are you? I'm fine. Hello, my dear. Everybody, come. Ah, Daddy is here. Hello, Hello. Hello. Hello. Hello. How are you? Hello. Hello. Daddy, that's Tunde. Tunde. Tunde. Ah, Tunde nìyẹn náà fiance ọmọ yín tí máa ń bá yín sọ̀rọ̀. Oh, fiance ni. Yeah. Oh, tó tó bá mi sọ̀rọ̀ the other time. How are you? I'm fine, sir. Ṣé àlàáfíà ni? Listen, yeah, please sit down, sit down. Uh, uh I'm sure enjoy. I want to share that with you. Uh, yeah, that's very good. <laughs> uh, today, Abi, uh, now tell me about your family. Uh, really, my dad is late, sir. Hmm. And uh, my mom, she's critically ill. Reason tí Regina àti mọ́mí fi ní wá ìdí sí ìrìn àjọṣàfẹ́ṣọ operation fún mi nígbà tó sọ fún mi mi mm. ní kókó kúkú wá kó wà fún ara ẹ ṣàlàyé fún yín. mọ́mí ẹ̀ sick so kí ni bá wa ṣe sí ẹ o. kárùn lọ́wọ́ ni. ka help ẹ ok One who need help. Hmm. ìgbà tó tẹ̀lé màmí ẹ̀ kárùn lọ́wọ́. charity ibi assistance fún um, ọkọ ọmọ wa being killed. Ah, I'm interested. Tunde Abi. Bẹ́ẹ̀ni sir. Get out. Mo get out. Get out. Daddy, kí ló ṣe fún ọ? No, nítorí ibi by jẹ́ orphanage ó rò pé eh, àwa yẹn gẹ́gẹ́ bí aláàánú eh, eh, tí ò ní nǹkan tó máa fowó ṣe mọ́mí ẹ̀ ń sè and bull story ó fẹ́ dẹ̀ fẹ́ fọ́mọ wa now wo kọ́lọ̀ mi by dada I don't want to see you in this house again now What? get out. Get out! Get out! Daddy. Daddy. a máa sọ Regina Me ní lati binu jáde. mi náà. gbogbo ohun tí dáàdi So dádì sọ pé kí n wo gbogbo inú ilé àwọn kí n wo paint tí wọ́n fi paint inú ilé that he doesn't want to see his house again so kí ló fẹ́ kí n ṣe. what kind of nonsense o dey wan bẹ and you are condoning this nonsense. ooo ṣe kókó ọmọ wa ni ọkọ ọmọ wa fẹ́ fẹ́. is in school mama ide sick ṣáà lè ràn wọ́n lọ́wọ́ ni. no àwa ni ẹni gẹ́gẹ́ bíi aláàánú. anybody can receive anybody ló lè ṣẹlẹ̀ sí. nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ anybody can be sick. yes. ìgbé kó má lè tọ́jú màmá ẹ̀ kó tún máa bá àwọn àna pé kán fún un lówó. ìró ó ti rí wa bíi parent ẹ̀ náà ni. tí ó bá ti ń ṣiṣẹ́ tó bá ti lówó tó lè fẹ́yàwó kó wá tọrọ ìyàwó but for now I don't want to see that boy here again and that's the final. wá gbọ́ the solution is I'll send Regina abroad kò sí kò dúró lu ìmọ̀. And that is the final. Good day. Sunday, mọ́mì tí ń bá dádì sọ̀rọ̀, wọ́n máa gbọ́. Wọ́n máa gbọ́. Mọ́mì tí ń bá wọn sọ̀rọ̀. Mo rí reaction Daddy. mo rí bọ́n yẹn ṣe sí mọ́mì even ìgbà tí mọ́mì bá wọn sọ̀rọ̀. And mi ò lè wá gbé problem ti tèmi kí wá máa gbé wá fi affect ti tiẹ̀. Let me go and face my problem. Jẹ́ kí n lọ cross mi. O gbọ́? O ṣe gan ẹ̀. Ìwọ worry fèmí àti mọ́mì ilẹ̀ a máa sort it out máa bọ̀ jẹ́ ká a Regina Regina I said I'm not going. àlówó ni bọ̀tà léjè lọ́rùn ṣùgbọ́n insult yẹn ti tó let me go thank you. Jaguda Jaguda ńlá Jaguda Jaguda Jaguda Jaguda ńlá Jaguda àwọn eléyìí o wọ́n ga o wọ́n lè Jaguda jàgùdà ńlá jàgùdà jàgùdà jàgùdà jàgùdà ńlá jàgùdà àwọn eléyìí o wọ́n ga o wọ́n lè gbọ́ àwa ká má gbọ́rọ̀ bára wa sọ ẹ màmá ti lọ bọ́n sí lọ nìyá rẹ̀ ti ṣe tòkó àti ṣe gbogbo ẹ ṣe life continues now ṣé àwa sọ pé torí pé màmá ti kú kò sí nǹkan kan mọ́ wàá wá jókòó pa sábúrò ìwọ kẹ̀dẹ̀ rẹ̀ ó máa gbọ́ bùkátà ara ẹ̀ ó ní bùkátà àbúrò ẹ̀ láti gbọ́ ṣé tó bá jókòó sábúlé ibẹ̀ ló mọ ti bọ́ bùkátà. yes a gbà pé ó dà ń pé abúlé wa ti ń dàgbà díẹ̀díẹ̀ àmọ́ sí afẹ́fẹ́ bí ìwé èkó ni. no sórí tó bá ní sọ pé ẹnu tèmi rùn nǹkan tèmi wò bá ní ká ṣe ni pé kó bọ́ sílùú ká ká ká ká kí mú ẹ kúrò lábúlé ká wọ èkó lọ kó lọ wá kọ́ iṣẹ́ tèmi ń ṣe ibẹ̀ ni o ti máa ráyè di big boy ládùúgbò ó lè fi wé èkó náà o oh, understand bọ́ síta kò jẹ́ kí n fàyè hàn ẹ̀ wàá máa ṣiṣẹ́ tí mò ń ṣe orí tèmi ṣe ń ṣe big boy you know big boy lọ́mọ. <laughs> Charles mo appreciate gbogbo nǹkan tó ń ṣe mo mọ̀ pé tèmi ló ń sọ but sori I can't just pick my things and start going to Lagos okay o mọ̀ pàjù méjì lọ lọ́wọ́ ìyá ẹ̀ amójírè obìnrin ni lóòótọ́ ti tójú bọ́ but obìnrin ní ìdèyàn tó máa ṣe káì mọ́ she will just misbehave. So I don't think I can leave the village right now. Ah! Today, eh, sorry, sorry. Èmi ò sọ pé dandan dandan gbọ̀n pé kò kó sẹ́rù kó máa tẹ̀lé mi náà báyìí. Èmi ò tíì padà sí Èkó lé ní àtò ọ̀la. Jẹ́ kí n fún ẹ láyè kó lọ rò ó. Torí ọmọ mojí tó sọ pé o fẹ́ máa tọ́jú yẹn. Ṣé tó o bá jáde kúrò ló máa ráyè tọ́jú ẹ̀ ló máa ráyè tọ́jú ara ẹ̀? àti àfẹ́sọ́nà kan tó sọ pé wọ́n ò fẹ́ torí ẹ̀kú tó ń ṣe bàṣàbàṣà yẹn ọ̀rẹ́ wo olówó láyé mọ̀. ẹ̀yin ẹ̀ wá wá láti jọ ẹ̀. ẹ̀ ọ̀nà ló pọ̀ ẹ̀ńdẹ̀sì ẹ̀ là ń bẹ̀ náà. àbí o dátà sàbúrò mi lọ. àlàáfíà náà wà o. ìṣẹ̀lẹ̀ kélé tí mo ṣe fún yìí nǹkan kí n fẹ́ kí n rún mi straight. Hello ọ̀rẹ́. Hello ọ̀rẹ́ mi. Báwo ni darling? Dáadáa ni o, ìwọ ń kọ́. Gẹ́ẹ̀sì nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ah, wo ọ̀rẹ́ mi ò láìkí máa ta tẹ́tẹ́ o dẹ̀ mọ̀. Ẹ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ju pé o ti rówó yẹn gbà lọ. Ah, àjẹ́ ni ẹ́. Anyway, mo ti gbà á. Ó ti wà lọ́wọ́ mi báyìí báyìí. Ṣùgbọ́n ọ̀rẹ́ sixty forty ni o. Ah sixty forty bíi ti báwo? Ṣé bá ṣe jọ sọ́ nìyẹn ni? fifty fifty ni o eight million ti pínra ẹ̀ already now ah, jọ mi ò ní má bẹ̀rẹ̀ o. ọ̀rẹ́ mi alápẹ̀pẹ̀ òun ní sùúrù rárárárá mo ti máa ń sọ fún ẹ kó máa fi sùúrù jọ mi ẹ mo ń bẹ́ ẹ ṣeré ni now mo ń bẹ́ ẹ ṣeré ni ó ti láìkó owó jù. mi ní láìkó owó irú eré wo nìyẹn expensive joke nìyẹn náà ó mọ̀ pé mi ò láìkẹ̀ mi ò láìkẹ̀ o ẹ kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ìgbà tó yẹ wípé wọ́n kó káàṣì lé ẹ lọ́wọ́ ni ká nínú àkáǹtì mi náà sọ sínsìn ṣé o máa máa bá mi sọ gbogbo nǹkan tó ń sọ yìí. ẹ ṣó mọ̀ pé ọ̀la ni mò ń travel ṣé kí n gbé fún málàmí kó bá mi ṣe. ẹ gbé lọ bo má gbé lọ ọ̀dọ̀ málàmí ẹ ò ṣé mi ò ní málàmí tó ń bá mi ṣẹ́wó ni àdàmú máa bá mi ṣe má tiẹ̀ try ẹ̀ rárá torí sì ló ló máa sọ wípé ẹ ẹ dọ́là lọlẹ̀ ó ṣe kinní kan òun ló ti sọ sixty forty sí tó tó ti fi ṣeré wàá tó sọ fún mi pé eré ló fi bá mi ṣe jọ má pò mí láyà sókè jọ torí ọlọ́run mi ò fowó ṣeré màá ṣe fúnra mi àdàmú á bá mi ṣe. it's okay <laughs> no problem ẹ̀yin kí la ṣe máa ríra báyìí. mo wà ní salon ń ṣerun lọ́wọ́ since tó ń travel rọ̀lẹ́ ọ̀la jẹ́ ká ríra láàárọ̀ kùtùkùtù má fi iná sórí òrùlé sùn o àárọ̀ kùtùkùtù ìwọ ni kò jẹ́ kí n kọ́kọ́ rí láàárọ̀ ọ̀la all right o kò sí problem àríra lọ́la. no problem o ṣe. ok take care darling. ah ọ̀rẹ́ mi alápẹ̀pẹ̀ ó ga. mo fẹ́ ìpè ṣe gbé fún ọ̀rẹ́ yìí kàlẹ́ ẹ̀ wò ó. ó ti ṣẹlẹ̀ sí mi rí. ah boyfriend mi bá ní pé kó bá mi gba owó ní western union tó bá lóun ayọ ń bẹ kìnnìkún ní kìnnìkún ní ṣùgbọ́n káàṣì lówó yẹn. káàṣì ni o. ah tó tún wá jẹ́ káàṣì ẹ wò owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́. Ah, owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ eléyìí ò tiẹ̀ ní a ṣẹ̀ṣẹ̀ jọ máa ṣe eight million lásán lásán. kékeré nìyẹn à ń ṣe fifty million à ní contract two hundred million kan tó ń bọ̀ lọ́nà. ọ̀rẹ́ rẹ̀ yìí yẹn mà. Ah, dáadáa èmi àti ẹ̀ business partners ni wá. For me, it's eleven bí ẹ̀rẹ̀ kù sórí twelve. Nǹkan tó ṣẹlẹ̀ ijó yẹn kò sí sèzì rárá and again mo ti sọ fún Ísà pé kẹjẹ́ ká ṣe báàsì bí. Tọ́ bá ń wá tọ́ bá ń ṣe fàájì wọn máa gbé mọ́tò wá òun náà máa mú kọ̀mọ́ ilé fún wa. Really nice idea. Kò ń ṣe decision èmi nìkan mo ní láti bá Charles sọ. Wọ́n sọ pé fún Charles really owó tá a máa fi ṣe wà lọ́mì but teachers give other people ká ṣe then jọ sórí àwọn boys yìí monitor àwọn ọmọ yìí monitor wọn kọ́kọ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tó ní ọ̀ kọ́ mi ò ní sọ monitor ṣùgbọ́n. Okay, okay. Wow mo ti fẹ́ bi ẹ́ lérè brown tó máa ń wá always òun gbé mọ́tò wá ìyẹn bàbá tó lọ ń sìn kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ ẹ ṣe ẹ tílé tó bá ń gbọ́ lára àwọn alábàáṣe ọ̀nà wọn ló jẹ́ business náà kàn máa ń discuss iná sì lè gbé náà. ó ṣàṣọ eléyìí tó ráyè tiwa lé ni ya kúkú jókòó kó jẹ́ ká ṣàkàmì. ọmọ kan ìyẹn jẹ́ ká kúkú ṣe yẹn lé jẹ́ kí n tètè rush lọ sí ibi tí a ní pẹ́ eh, kí n ṣàlàyé àwọn ìgbésẹ̀. paying us in dollars. ó yẹ kí dákú ni. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. wow to God be the glory. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. well um, for your information you are talking to a millionaire. oh for your information you are talking to the wife of a millionaire. that's right. <laughs> that's right. uh, so the plan is mm. we are relocating to Lagos wọ́n fún wa ní retainership two years. wow yeah. and you yes your dream city. ma lọ gbélé kù. yeah <laughs> and mind you. Ọlọ́run yìí ṣe dáadáa. in the next three weeks ni so my dear in the next two weeks please wind up. ṣùgbọ́n mm-hmm. leave everything here and let's go to Lagos clean house clean apartment the wonderful amenities still dúró dè wá náà hmm. the tenancy two years ni. oh my god but uh, sweden kí ni màá ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀bù. gbàgbé shop yẹn For our mother, wà mẹ́ẹ̀mbẹ̀ sílẹ̀ i'm going to Lagos. yes <laughs> oh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé shop yẹn it's a child's play Leg nǹkan tó ń bọ̀. i know i know. <laughs> yẹn kọ́sítọ́mà mi ni tèmi dẹ ni pé ó ṣọ̀ yẹn máa jọ̀ láàrọ̀ là ó ṣọ̀ how much are we looking at èlò ló gbowó yìí. eight million naira cash. eight million naira bẹ́ẹ̀ ni. Uh, lady b ó fún mi lófo yìí ó ṣọ̀ pé ṣe ilé iṣẹ́ gidi. mo létí mi mo fi gbọ́ sẹ́ etí mi mo fi gbọ́ if you wan make i follow you jaguda jaguda jaguda jaguda àwọn eléyìí o wọ́n ga o wọ́n lè jaguda jaguda jaguda jaguda jaguda jaguda jaguda jaguda àwọn eléyìí o wọ́n ga o wọ́n lè jaguda. alọ́kọ́ lóhun kígbe orí mi máa jẹ bí wọ́n lọ́mọ fẹ́ kó wọ́n lọ́nà wàhálà ni bọ́ba yín lálejò ìjọ̀gbọ̀n ni èrò jàgùdà ńlá. jàgùdà jàgùdà ńlá. ṣé ẹ ya wèrè ni ẹ ya wèrè ni ẹ báwo lẹ ṣe máa páàkì mọ́tò sí àárín títì bá ẹ lè kúlò bá sẹ́gbẹ̀ẹ́ kan tẹ bá mọ̀ pé nǹkan ṣe mọ́tò yín. mọ̀mùsí you know what mo fẹ́ bẹ̀yìn tẹ́lẹ̀ lẹ́yìn máa tẹ̀lé ẹ̀kọ́ ẹ sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ fún ẹ̀tẹ̀ máa sọ̀rọ̀ báyìí náà ẹ̀ tó kó ká ya wèrè ni. ó ya wèrè ìyá ẹ̀ ya wèrè ń irú rọ́bìṣì wo nìyẹn èmi ló ń bá sọ̀rọ̀. madam ẹ bá dẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. abẹ́ ẹ̀rí ṣe rí tọ́bọ́dẹ̀ ìwádìí bẹ́ẹ̀ yẹn yahoo boys lẹ máa jẹ́. ọkọ̀ bẹ́ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ bíbá ẹni wọ́n obstruct traffic. ẹ pẹ̀lẹ́ sá. oh, ọwọ́ ni làwa gbà. owó ọwọ́ yín làwa gbà come on come on owó yẹn. owó àfi. nice girl check it out. Yeah. Mm. Move Movement, guys. Okay. Stop, stop. Stop Stop Hey! ohun tó dára ló máa ń gbàgbọ́ ọ̀tá. ní kí n jẹ́ kó mọ̀ kẹ́ mọ́ra inú bàtí àbí ìwé kan tó sọ fún gbòǹjẹ nìyẹn. madam ni mo kàn ní one or two questions láti tún béèrè lọ́wọ́ ẹ̀ ni a ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o máa mu ọtí. no sir. Hmm. kò kí mu ọtí wà á kàn déédéé rí i pé mo ti ń jọkàn wo bọ́tí lẹ́nu ẹ̀ ní òun kò ní mọ bọ́tí ṣe dẹ́nu àwọn aráàṣíwájú wọn náà ṣe bẹ́ẹ̀ ẹlò ẹ̀yìn ẹ̀kọ́ ni ó important sìgá ń kọ́. mi ò kí ń ṣẹ̀wà kan ni mo fẹ́ sá. tibí. mi ò kí ń ṣe sá. ò ń ṣe yẹn mo pè é ò ń ṣe yẹn lóòótọ́ anyway nǹkan tó máa fọ àwọn aláàánú tí n bá bá kan nínú gbogbo àwọn nǹkan tó sọ pé kì í ṣe èyí tí n bá ba lọ́wọ́ ẹ̀ mi ní tolerate ẹ o máa sáàkì ẹni o. ṣùgbọ́n ìyàwó mi lẹ́kọ̀ọ́ kan máa gbé jáde wọn kó bìnrin ni and so you are very very careful ìrọ̀lẹ́ mi ní láti bẹ́ẹ̀ sọ ni do you have anything to tell him. wàá láti jẹ́ kó mọ̀ wípé be. ní dọ́tà. a ní ọmọbìnrin. <laughs> ìlú òyìnbó ló wà ń sìn bọ́lá ìpín kò ní pẹ́ dé. ọlọ́run aṣọ ọdẹ mọ́. a ti sọ̀rọ̀ owó ń pa owó nǹkan tó bá máa tẹ̀tọ̀ rán àlọ́ àti máa ṣe fún ẹ ṣùgbọ́n o yẹ kó máa gbé bùkátà all the time o òbí kí wàá gbé ṣe ilé iṣẹ́ aláàánú o òní kí wọ́n máa lọ sọ pé ìjọsìn àwọn àbá máa jà. kì í mutí. ọlọ́dẹ̀dẹ̀ bọ́tí lẹ́nu ẹjọ́ kan ni àwọn ẹ̀gbọ́n wọn á wọn ń gbọ́ yẹn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. iṣẹ́ àmọ́ wà wá. What is I just want to know if there's any other business, Tunshi, apart from the car wash thing. ṣé nǹkan mi ò sí lọ́rọ̀ bọ̀bọ̀ ẹ̀ ṣá iṣẹ́ wo ló tún tó tún rí lọ́wọ́ mi. I took you to my car wash I took you to everything I do ó gbogbo ẹ̀ ló mọ̀ pa mi bá ṣe ń wọlé bá ṣe ń jáde so iṣẹ́ wo ló tún respect kí n tún máa ṣe tí. Charles is not everything. àbọ̀ kí ni problem ẹ̀ gan bá ṣe wàhálà ti wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ni ó ti béèrè lẹ́ẹ̀mẹ́wàá pé iṣẹ́ wo ni mo tún ṣe mo ṣe cowards tó mọ̀ mo ní kò sí I took you to my workshop orí now ìgbà mi wàá tún pè mí pé òkè kí n jẹ́ ká lọ́ọ́ máa ní mo fi ilẹ̀ fún ẹ ó mọ gbogbo ẹ̀ bá ṣe ń ṣe wọléwòde what else do you want me to say? iṣẹ́ wo ni mo tún ṣe. fine car wash business à ń lo bucket right à ń lo towel à ń lo ọṣẹ à ń lo brush a lè tún láwọn machine tá a fi ń pa òun fọ mọ́tò then Charles is that all you do? ṣé nǹkan tó ń ṣe ṣíṣe ẹyọkan tó ń ṣe nìyẹn. what else do you know that I do? no tell me. I'm coming abeg abeg abeg ah, kí wàá ní gbogbo eléyìí náà mo ti bí mi mo ti sọ fún ẹ ẹni wàá dẹ̀ rí iṣẹ́ mi fún mi kó lọ sọ ni ayé sàbí. Charles, what you do Is this our bucket? Ṣé ọṣẹ ta fi ń fọ mọ́tò rẹ̀? Ṣé towel tá à Ṣé brush tá à Charles. What do you do with this? Tunde, uh, first up, call, call Jukiri You can have it. It's yours. Tunde, what else do you want me to do? Ṣé ìwọ ò kí ń gbọ́ kó máa ń sọ pé ẹni tó bá wálé ayé tí ò lówó ó wálé ayé asán ni? So reason yẹn tó fi jẹ́ pé tí mo bá sọ pé Charles owó tí mo pa dére jẹ́ kí n ṣàkáǹt fún ẹ wàá sọ pé mi ò ní láti ṣàkáǹt wàá ní kí n má wọrí kí n kò má make sure pé mo take care of me with the money so this is other things you do. túndé o mọ ìyà tí ó jẹ wá nígbà táwa lábúlé náà o mọ o mọ ìyà tó jẹ àwọn bàbá àwọn pọ́sí àti mọ́sí náà inú ìyà ikọ́ ni dáàdì kú sí ni inú ìyà ikọ́ náà kọ́ ni mọ́sí lọ sí ni túndé ìwọ náà mọ ìyàwó tó ń fẹ́ gan ìyà àìlówó lọ́wọ́ àìní ẹbí yìí náà kọ́ ló jẹ́ kó máa ṣe báṣubàṣu ni what are we talking about? a ń láti dìde ká hustle fún ara wa ká ralé ayé ìgbé fúnra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó yẹn wà náà ìtò yẹ kó fi fi owó fa àwa ọ̀dọ́ dìde kí náà ṣe àpò ara wọn náà fi ń kùn òwò àníkèmí má jáde kí má hustle well now you know this is what I do for a living so gbogbo nǹkan tó ń rí yẹn na camouflage So ti gbọ́ now that you know mo kí ẹ káàbọ̀ ni because ìwọ náà imagine kí n wá dédé lọ sọ fáwọn guys ń sìn pé ẹ Túndé yẹn o ó ti rí gbogbo bó ṣe ń lọ you expect them to let you be it's gonna be risky for you now so kò yá fara mọ́ wa ni and that is what you should do if you cannot be them you join them. Charles yes I won't join you I won't join you I would rather die than join your than join your bad business. Jaguda, Jaguda ńlá. Jaguda, Jaguda, Jaguda, Jaguda ńlá. Jaguda, àwọn eléyìí o, wọ́n ga o, wọ́n lẹ. Jaguda, Jaguda, Jaguda ńlá. Jaguda, Jaguda, Jaguda, Jaguda ńlá. Jaguda, àwọn eléyìí o, wọ́n ga o, wọ́n lẹ. Jaguda. Àlọ́kọ́ lóhùn kígbe mi má jẹ́ bí wọ́n lọ́mọ. gbẹ̀kú wọn lọ́nà wàhálà ní bọ́ba yín lálejò ìjọ̀gbọ́n ní èèyàn jàgùdà ńlá. jàgùdà jàgùdà ńlá. jàgùdà jàgùdà jàgùdà. Ah, orúkọ ẹbí ẹ o. ẹ traffic. Are you sure it's complete? o sure go cross check for dáadáa. ó dẹ̀ pé. mi ò lè dá òtí. bọ́dẹ̀ lè confam o tẹ ibi iṣẹ́ ni <laughs> ó ti pẹ́ gan. <laughs> Eh, well kí everybody especially your wife. no problem sir. <laughs> all right sir. Jaguda, Jaguda, Jaguda, Jaguda àwọn eléyìí o wọ́n ga o wọ́n lẹ̀ jàgùdà jàgùdà jàgùdà ńlá jàgùdà jàgùdà jàgùdà jàgùdà ńlá jàgùdà àwọn eléyìí o wọ́n ga o wọ́n lẹ̀ jàgùdà. alọ́kọ́ lóhùn kígbe orí mi máa jẹ bí wọn lọ́mọ dẹ́kun wọn lọ́nà wàhálà ní bọ́ba yín lálejò ìjọ̀gbọ̀n ni ee jàgùdà ńlá. jàgùdà jàgùdà zọ jàgùdà ńlá o a ò wọn lọ mọ. get down on your knees. so walk it walk You? so you can lie right. ó ń parọ́. mo ń bí ẹlẹ́kan ayé ń gẹ́nu wọn ni ẹ jọ jẹ́lẹ́dàá yín tó àbí bẹ́ẹ̀ kọ́ so ìwọ kan lè bẹ̀rù so ó ń parọ́ àbí ẹ tó ń pọ́ kí ló ló máa ṣe. ẹ. ó máa jalè ní àwọn ilé. that kind thing lọ́yà kí ni ìdájọ́ ẹni tó bá parọ́. ẹ̀yin guys kò lè dùn yẹn ṣé ráwọn òbí kò yẹ ọmọdé ni wọ́n. ọgbọ́n ṣe orí ẹ̀ torí wọn mọ tó ń ṣe two zero. ok right confam mo fi Why did you shoot him? You don't let on him up lọ́kọ́ lóhun kígbe orí mi máa jẹ bí wọ́n lọ́mọ wọn lọ́nà wàhálà ni bọ́ba yín lálejò ìjọ̀gbọ̀n ni èrè jàgùdà jàgùdà ńlá oh my god tiẹ̀ sọ pé òun fẹ́ rí mi wá ẹ̀ wetin happen talk to us. Hmm? I just want to tell you guys I am a favour my guys room and then owó tó wà ní ẹ̀tẹ̀fẹ̀ bí mi ní interest torí tí gbogbo yóò bá mọ tó ṣẹlẹ̀ lórí owó ẹ̀ Charles so mi lè gba owó ẹkún owó ìbí owó ìbànújẹ́. Tunde shut that thing you come out okay say if i dey talk make you no dey talk you dey hear me. tí bá sọ̀rọ̀ má má sọ̀rọ̀. o gbọ́ charles ẹgbẹ́ mi náà so ẹgbẹ́ pàṣẹ ti di ohun àjírí báyìí ẹ tún lé náà o ti ní lórí o ti wọ jẹsí àbí o tó wọn kàn tẹ́lẹ̀ o ti wọ pé o ti tán o fẹ́ rìtáyà àbí o ti wọ kí o ti ní nǹkan táwọn fámìlì ẹ tún lé you going down. silver chief. ascriber tún náà ó ti máa ń bẹ jù ah, ah. wọ́n lè jẹ́ kó sọ̀rọ̀ ẹnu ẹ̀. ọ̀rọ̀ ṣìwọ́n ló wà nínú ètò fẹ́ sọ àmì ọ̀rọ̀ ṣìwọ́n ló wà nínú ètò fẹ́ délẹ̀ see Tunde yeah listen let me tell you something see rọ́ṣẹ́ wa yìí ó dàbí òjè ni láti ti bó ló ṣàlọ́wọ́. ó kú bàbá ẹni tó máa bọ̀ ṣé wàá rí bàbá ẹni tó máa bọ̀ ẹ̀ they never born am you know now. So if I go, you are part of us and you are part of us forever. so it be now. That's just it. Let me remind you guys something. No matter how rough the jungle is, zebra lines can never be missed. Confirm. So, tí o bá ti dé kó o wà lọ, ẹ jẹ́ kó máa lọ náà. Because kò mọ̀gbà tá a bẹ̀rẹ̀ kínní náà, kò tá a ṣe wàhálà kò mọ̀ gba tí àwọn ọ̀sùn kiri ọtí ìgbà tó gba òkè ló tó dé so you can go go. jí ah, fresh àbí kí ló ń borúkọ tẹ ọ̀rọ̀ tí o lè jọ mí lójú ìwọ ọmọ kékeré tó ẹgbẹ́ mi èèyàn kan jọ ẹ lójú àtúwà ń sọ̀rọ̀ sọ pé o jẹ́ òṣùpọ̀ lóṣà sórí àtòjébó lóṣà lọ́wọ́ àtòjébó lóṣà lọ́wọ́ kò sí bàbá ẹni tó máa bọ̀ yẹn tí o bá ṣe bọ́ a máa gé dànù. silva silva go. You don't draw your wọn against. gate. ẹjẹ ọ̀nà ẹjẹ síbà síbà You don't draw your guns against your brother. It's not our brother anymore. Just avoid the cry. Fashion. Bàbá bàbá tọ̀hún ní báyìí. Ó ń fi kú ni. Ó dẹ̀ mọ̀ o. Àbí kò mọ̀ Come on, give me my money very very important to me man yeah thank you. bad boy. Gfresh. Gfresh. ọmọ àtọ̀hún tí ọmọ àtọ̀hún rí bọ̀. gbà gbà ó Jerusalem jẹ́ jẹ́ ṣe kí ni ayé látọ́lá This is to keep the company running. Abẹ́ àbò. What of owó ti tiẹ̀ tí ó gbà lọ? Ẹ̀hún náà ló ti dówó house. Charles olókàn tó yẹ kó fún mi, màá kì í bẹ lójú. Ọmọ ìgbà. Ọmọ ìgbà lady b. sori ehm, iṣẹ́ tí àwọn bàbá gbé wá fún àwa tó ń gbé company wa òun la execute tí a ṣe ní kẹ pàdé wá ń bí lẹ́nu and then ó mú bá ṣe máa ń ṣe náà pé tí iṣẹ́ yẹn bá ṣe gbé pẹ́ẹ́lí sí bẹ́ẹ̀ náà ni commission ti ẹni tó bá wá agent eh, so iṣẹ́ yẹn ti wà okay you know àgbọ̀rọ̀ kúrọ̀ ṣe make sense so ehm, Jimoh mm, ehm, ṣe ṣe máa ṣe altså det lyder. Ṣé ló máa ń mórí èèyàn wò ní àwọn tí lè tó so ajé o ògúngún ní sọ. ìgbà ọkàn lẹ́nu náà ni pé láìsọ kí n ṣe tó gbọ́dọ̀ yẹn àti kéré yìí. àfọ àwa náà ń disappoint àwa náà wà nílé láti ṣètò àwa nílé lady b lady b ẹlẹ́ni tó ń ṣùwọ̀ lady b ẹ̀ a máa láti ríra kò yẹ torí business kan wà lẹ́ ó máa láti bá wa sa iṣẹ́ kan ó mọ bó ṣe máa ń ṣe náà mi ò rà á kà. nígbà tá a yẹ rí àtúbàdé ní ìlú ọ̀hún. orí kílẹ̀ wà gbà. aláàjì ọmọ ìbàjẹ́. ẹ jẹ́ ẹni. kò ní sáfù. Jaguda, Jaguda ńlá. Jaguda, Jaguda, Jaguda, Jaguda ńlá. Jaguda, àwọn eléyìí o, wọ́n ga o, wọ́n yẹ. Jaguda, Jaguda, Jaguda ńlá. Jaguda, Jaguda, Jaguda, Jaguda ńlá. Jaguda, àwọn eléyìí o, wọ́n ga o, wọ́n yẹ. Jaguda. Àlọ́kọ́ lóhùn kígbe má jẹ́ bí wọ́n lọ́mọ. dẹ́kun wọn lọ́nà wàhálà ní lọ́ba yín lálejò ìjọba ní èrò jàgùdà ńlá. àwọn eléyìí ò wọ́n. àwọn ẹbí náà tún mọ̀ pé ìbejì máa pàdé nítorí ìjàmbá tó ṣẹlẹ̀ sí ìyàwó. ìjàmbá ìjàmbá. ọ̀sán kan ló kan làwọn pa mi sọ̀rọ̀. àmọ́ wọ́n ti pa mọ́ mi sáyé. mọ mi. because wọ́n ní kò ń gbélé ayé bí aláìgbé. She doesn't talk. She doesn't recognize anybody anymore. She doesn't even have a life. She is the shadow of herself. Mommy. Balawo, me. I'm sorry for God. Regina, it's okay. It's okay. Stop crying. It's okay, Regina. It's okay. It's okay. dear, what is Miss Mommy going? How's she doing? Báwo lára wọn sùn? I'm sure she's fine now. Regina, bí dáàdì ṣe lé mi kúrò nílé lọ́jọ́ sí tí mo máa délé, I couldn't raise money to save mommy's life. Mommy jọ lọ́dún stop saying that. a ti kọ́ pé mọ́mì máa kú. láàrin mo pa mọ́mì yẹn ọ̀ tún dé kàmídà tí mi jẹ́ fún ẹ lówó lọ́jọ́ yẹn bí nǹkan tó ṣẹlẹ̀ yẹn mama. stop blaming daddy for that. a ti sọ pé mọ́mì máa kú. Ah. and then Regina ah. ìwọ ló sọ fún mi pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ẹ ó ti dey past. my mom issue too. ṣé ọkọ ẹ̀ ń kọ́ àwọn ọmọ ẹ̀ ń kọ́ àbí kì í sọ I just wish she didn't die like that. Regina, hmm? stop all these. Okay. That's been a past. So let's talk about new thing. How it's husband, your kids. Are they around with you? to marry really. I had like um, two relationships. Well, it didn't work out because we pé America ò really dàbí bíbá you know um, a lot of ọkùnrin tó are lọ́rùn here. wọ́n ti ní mindset wọ́n believe pé àwọn obìnrin tá a bá ń were not good enough so regardless of bó bá ṣe try to it's still like you're not doing enough you're not doing anything a lot of them prefer obìnrin So one, be bíbá wọn bílí pé àwọn tó wà ń bíbá wà more decent they are better more kí n wà too controlling or too I believe they. they are better girls in Naija than abroad uh, to me I think um, they are not really really right you know but then it didn't work you know. But we're still good friends though. Um, you'll see me actually. It's fine. Okay, so wọ́n um, ọmọkọkùnrin ni wọ́n lò wá ti máa rí wá dẹ̀ ti bímọ bọ́ mi ò rí ní sign of pé family ò gbé ní I had series of relationships that didn't work out. And but at the end of the time, I'm married. Okusomo. Or ìyàwó tí mo fẹ́, she's just like a chameleon. I love her so much. And um, I thought she loves me too. Until tí mo gbámú. gbàdúrà. ní orúkọ jésù. àmì jésù. ní orúkọ jésù ní agbára yẹ jésù. àmì jésù. olúwa dúpẹ́ aláyà yín lógolo ẹ̀ wá gbọ́ pẹ́ wa. àmì jésù. a dúpẹ́ fún broda túndé àti fámìlì olùẹ̀gbà yín wa. àmì jésù. nípò ìyọdún tó ń bọ̀ afẹ́ gbégbá ọ̀pọ̀ ọmọ sínú ilé olùẹ̀gbà bẹ́ẹ̀. àmì. ẹ̀sán fàtúmígà wa ní orúkọ jésù olúwa wa. àmì. àmì àmì lórúkọ jésù. hallelujah. hallelujah. ẹ káàbọ̀ ẹ rọra. yes ìyàwó mi tẹ́ ni kí n mú wá rè. àìmí ah, náà ti rí ẹ̀rọ rẹ kò tọ́jú wa o at least ojú Mr. Túndé yàtọ̀ báyìí ojú wọn tutù mi ò mọ ní kí Mr. Túndé pè yín wá kó ká tún lè fi ọ̀rọ̀ mélòó kan tún bóra wa fún ìgbésí ayé rere bí oníkìrìsìtẹ́nì rere tó ẹ káàbọ̀ ẹ kú ìtọ́jú at least èmi náà ti rí ojú Mr. Túndé ó yàtọ̀ àwọn náà náà dẹ̀ wọ́n dẹ̀ mójú lọ sọ́jà. ẹ̀yin náà dẹ̀ ti ń pata sí bọ́dà Túndé lẹ́nu àti ìtọ́jú wọn ti tutù dáadáa àkà ẹ̀fúnṣẹ́. wọ́n dẹ̀ mọ̀ pé inú ìdílé onígbàgbọ́ náà lẹ́yìn náà ti wá. bí ẹ̀yin ò ń ṣọmọ ọjọ́ wa bọ̀ Mr Túndé lọ́mọ ọjọ́ wa bọ́ sí ìdẹ̀lẹ̀ ti fẹ́ Mr Túndé ẹ ti dì kan náà náà nìyẹn tó rí dandan inú ìjọ wa náà lẹ́ẹ̀ máa wá. Ọlọ́run adé máa fún yín lókun àtagbára láti máa mú wọn wá síjọ déédéé torí àwọn náà ń ṣe déédéé nù jọ o. wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun nù jọ wa yìí ká dẹ̀ máa fẹ́ kí ẹ̀yin náà darapọ̀ mọ́ obìnrin rere ní ìjọ wa torí obìnrin rere ló ní ilé tó àdẹ̀ tó tún máa fi ọ̀rọ̀ ọlọ́run tún bọ́ wa sí nípasẹ̀ ẹ̀bẹ̀ ṣe tún máa máa gbégbé ayọ̀ àti àlàáfíà. èmi gan wá ń fi àkókò yìí fi sọ fún yín pé n tó máa fi mú èmi àti ọkọ mi láàfin ní ṣe déédéé nínú ìjọ yín mọ́ ọlọ́run bá ń jẹ́ ká rí gbogbo pátá bá ní láti fi ràn ọjọ́ yìí lọ́wọ́ kó máa fi gòkè jù báyìí lọ la máa ṣe ṣẹ̀dẹ̀ wàá mọ̀ pé wọ́n níbi tí ọkọ ẹni bá ti ń jọ́sìn ìyàwó máa wà níwọ̀n bá tí mo ti ń fẹ́ wọn o. ẹ ọ̀hún um, èmi àti choir master ti sọ̀rọ̀ mo dẹ̀ ti sọ fún wọn pé from next week lọ tó bá ti fẹ́ practice pé mo máa jọ̀nà. hallelujah hallelujah and then mummy òun náà lóhùn orin o. ah ó ti tán dẹ̀ náà ẹ̀yin náà ìjọ wa darapọ̀ mọ́ wa ìjọ náà tún fi ń kún sí i bẹ́ẹ̀ ẹ ṣé ọlọ́run adé fún yín lókun àtagbára láti máa darí akọrin náà. jésù ṣe. àmì sátúndé náà dẹ̀ ń ṣe ipa gidigidi nínú ìjọ nígbà kan náà wọ́n ti wà nú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti gbàkóso ayé wọn tó bí wọn tí wọ́n wá ní fàsẹ́yìn ọwọ́ yín ló wá wà torí ilé tó bá ń tòrò ọwọ́ àwọn obìnrin yìí náà ló wà ọlọ́run adé máa fún yín lágbára láti máa darí inú ilé náà ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù ní orúkọ jésù ní adọ́ ẹ̀yìn. ò ṣe láti àárọ̀ tilẹ̀. that means o nílè lọ sí church. wá church mo fẹ́ máa lọ bẹ́ẹ̀ tí bá o ní láti try ìwọ lọ sókè lọ take rest or better still kò the doctor pé o fẹ́ wá hospital tó bá lè máa wò tó bá lè manage tó bá wà lè lọ jẹ́ kí èmi lọ church time tí gba máa dé àná ní dọ̀tún máa dẹ̀ tètè dé ṣùgbọ́n. Ah, no, no, no, no, you're just for long. We are passing through and go market. Do you get the jeans? Yes. 你有一个。 tẹ máa ń sáàbìsì nílé yóò pọ̀ gan àmọ́ ètí sáàbìsì kan ló ní tẹ máa bá mi sáàbìsì. ó wá mọ̀ nǹkan ó ń ṣe irinṣẹ́ ilé mi fẹ́ lò irinṣẹ́ tó máa lò ó wà lára ìjọba ẹ̀lẹ́ nílé kan láwọn ọ̀gá ọ̀gá fún mi ṣùgbọ́n iṣẹ́ tó fẹ́ lára ẹ̀ ló máa àná. Sunday is Sunday kí <laughs>

ìyá gbàtà tó yẹ ká lọ lọ sí church so this is you. no èsì àti. so nonsense tó tó fẹ́ ṣe é lérè. nonsense kò rí bẹ́ẹ̀. keep shut your mouth. ó wá ṣe é sí two weeks ago ni mo service gbogbo ac inú ilé. ac ac kò èsì kọ fridge fridge fridge fridge. fridge rẹ fridge rẹ. Don't let go touch me. Don't touch me. Ah, so ọ̀gá ni wọ́n mọ́bìnrin. Reason tó fi tẹ̀lé mi lọ church nìyẹn torí ohun tó fẹ́ ṣe. Bàbá. Ah. bọ̀ dúró kí ni bọ̀bọ̀ ìfidà tó mi kí ló rí lára ẹni tó bá ní sáfíìsì èsì mo jù lọ lọ́jọ́ orí kí ni achievement ẹ̀. Oh my God. Oh shit. Yeah. Well, What kind of a woman would cheat on a good man like you? A good man indeed. Mm. You see, nǹkan tí mo kọ gbàgbọ́ Nàìjíríà ló wí pé àyànmọ́láyé yìí kò lè tà sí bí ẹ ṣe gbà pé kátàrà ló kọ wà papọ̀ bó ṣe àmọ́ ọkùnrin nísìnyí mi ò fẹ́ ò fẹ́ ọkọ̀ ìyẹn tán tó ń bá sọ pé ìyẹn ló yẹ tọwọ ẹ ọyà gbèmí lẹ. sista regina sherry i just need to tell you the blunt truth condition tí mọ́mí wà yẹn ò because the ni mo treat mommy for a while and ó ń yà mí lẹ́nu condition wọn kọ́ lè délé lọlẹ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ pé ó wá wà too critical bp wọn ti high jù and mo are very sure pé mọ́mì ti rí nǹkan tó já wọn láyà bọ́ rí nǹkan tó wà so sudden àwọn nǹkan tó expect òun ló fà tó lè ever trigger àwọn nǹkan bẹ́yẹn. but doctor mọ́mì ò mọ́mì ò rí anything tó strange kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ the only thing tó yàtọ̀ sí the regular thing tó ṣẹlẹ̀ òun ni fiance mi and is not a stranger ẹ Hey, òun àti mọ́mì ti mọra wọn for so long and wọ́n like ara wọn so there's nothing strange at all I honestly I can't place this. Hmm. but either with money ní láti sọ fún yín ẹ kò ní láti wà careful eléyìí ló máa jẹ́ kó máa yẹ kí wọ́n máa bí ibi táriwo bá wà bí nǹkan tó lè máa já wọn láyé ẹ má jẹ́ kó wà ní sàkání yìí because ṣebí inú mi máa ń dùn pé mọ́mì ti improve tó o mọ̀ pé pẹ̀lú condition wọn pé wọ́n ti ní memory loss for a while kò yẹ kójú condition nǹkan lẹ́yìn kó máa trigger àwọn nǹkan báyìí fún un ṣe wọn ti in good condition láti ṣe wọn kò bẹ́yìn. Um, sorry doctor how is she feeling now. ọjọ́ pẹ̀lú ọlọ́run àwọn ti ń get better. okay doctor can I see her please. yeah sure ẹ lè lọ wò wọn. oh thank you baby let's go sista regina <laughs> ẹ̀yin nìkan lè lè gbàgbé lọ́wọ́ mi for now why because of my profession ẹ̀yin nìkan mọ́ mi ti mọ̀ tara àwọn tẹ́kọ́tọ́ bá jẹ́ ń rí yín ọkùnrin máa ń no doctor you don't just seem to understand me mi sọ fún yín wípé ọkọ mi ni àfẹ́sọ́nà mi lélẹ́yìn is not a stranger. mo understand you sir. wọ́n mi mọ̀ dáadáa kò kí n ṣàjòjì nínú ilé wa that's what i'm saying. Um, Regina oh baby all oh, that pé wọn understand he's just feeling like you are the stranger that you don't get. you go and see her i'll wait for you. go but, but... go and see mom say i'll wait for you. sister regina have my.

jàgùdà ńlá jàgùdà jàgùdà jàgùdà jàgùdà ńlá jàgùdà àwọn eléyìí o wọ́n ga o wọ́n lè jàgùdà jàgùdà jàgùdà ńlá jàgùdà jàgùdà jàgùdà jàgùdà ńlá jàgùdà àwọn eléyìí o wọ́n ga o wọ́n lè jàgùdà. jalè ikú mi ni mo fi ń ṣeré nàìjíríà kò sí kan tí mo lè ṣe lẹ́yìn kí n darapọ̀ mọ́ ọmọ ọjọ́ tá a máa wá sọ́dọ̀ dádì mi mọ̀ kọ́dọ̀ dádì là ń bọ̀ because mi ìmọ̀ pé dádì ti mú un ṣe kù ìgbà tá a débẹ̀. kó lóhùn kígbe orí mi máa jẹ bí wọn lọ́mọ dẹ́kun wọn lọ́nà wàhálà ní bàbá yín lálejò yìí jọ̀gbọ́n ní èè ńlá. jẹ́ ká nǹkan oní nǹkan ló máa ń wù wọ́n o jàgùdà ńlá jàgùdà jàgùdà ńlá jàgùdà ẹ má foni bọ́lá jẹ́ o ẹ rántí àti sọ jàgùdà ńlá o àwọn oníbí wọn lọ́mọ. yeyeyeye jàgùdà. yeah, yeah, yeah. tí ó dá ó dá o. ẹ má sún wọn. jàgùdà ìwà búburú ńlá ni o. ẹ má sún wọn. kò ṣeé fi yangàn láwùjọ wa. ẹ má sún wọn. ẹni abíire kì í ṣe jàgùdà. ẹ má sún wọn. àmọ́ ṣá mo mọ̀ dájú wípé bálọ́bálọ́ abọ́ ń bọ̀ o. jàgùdà jàgùdà